aláwàdà aláwàdà mo dé wẹ́rẹ́ mo ní ń wí èmi ọlátúbọ̀sún ọdún sí ọmọ fálọlá ifá ọ̀hún lọlá mi lóòótọ́ ẹ jẹ́ ń wí tí ń bẹ lẹ́nu kẹ́ ẹ gbọ́ mi ọ̀rọ̀ àwàdà ń gbé mi ń kùn lápọ̀jù ẹni tó dúró mo kí yín gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ ẹ kú bẹ̀rẹ̀ ẹ̀yin tó jókòó ẹ̀yin náà kú kalẹ̀ gbogbo mo gbọ́ mo wá ire ni kọ́ kárí wa ẹ wá sinmi àròyé etí ògbéjì ẹ dákẹ́ ná ẹ jẹ́ agbọ́hun ẹnu fẹ́ sọ báròyé bá di méjì àdìdì ẹ̀gà àròyé mi dorí ò dorí ó dorí aláwàdà bàbá sàlá. ọlọ́gbọ́n ayé tí fọjọ́ ọkú ara rẹ̀ tọrẹ ọmẹ̀sọ̀ èèyàn tí fìwà pẹ̀lẹ́ gbára rẹ̀ kalẹ̀ ṣé bàbá sàlá ọ̀kẹ̀rẹ̀ níbi káfẹ̀rín pẹ̀ẹ̀kẹ́ ó látura tí fẹ́ni tí japoró ara ríro bàbá sàlá kúkú lè ṣìpẹ̀ fẹ́ni tíyàwó kọ̀ lẹ̀ ó lérè tí í ṣe fún gbogbo ẹni tó bá ń finú robi àwàdà wọn ọ̀kan tẹ̀sìn àbí ẹni tí ò ní bẹ̀rù débi kálùfín ọba tó tún ṣe ṣe ṣe tó gboyè níbi iṣẹ́ ọ̀daràn ẹni tí fọgbọ́n gbatọwọ́ odidi ọba ẹ̀rù ò ní ọba mọ́ jàre gbogbo ohun tó o dá gbogbo ibi tó o lè ṣe ṣe bá dìsá ń bẹ́ńbẹ́ tí ó sì pẹ̀ ọ̀rọ̀ ọ̀hún tún pọ̀ ṣẹ̀ṣẹ̀ ó tún ta bá dìsá adùn bá rìn ọkọ Emily oníkaba àràbà àyàwó tí kọkọ rẹ̀ ní kànàkànà àdìsá ṣé ojú àánú lọ wáyé wá lò ń tiẹ̀ mo fẹ́ kọ́ ọ ṣe mo fẹ́ kọ́ ọ tẹra mọ́ èrè rẹ ń bẹ lókè bó wẹ̀yìn. n ò ní ṣàìrántí kárí ilé ọ̀rẹ́ mi létí ajere apọ̀dà àyàwó tí ta lé ọkọ rẹ̀ ní sísì bá a kọ́ títí o ò kúkú màròyé làmídì sí nǹkan kan èyí tó bá ta sí ọ létí ó dàjú lé kó tó pohùn rẹ̀ dà aláṣejù ìyàwó tí gbọ́kọ pọ̀n láì ṣọmọ àlùsì ìyàwó tí ránkọ rẹ̀ ní bọ́ọ̀lì tà àwàlébọ̀ wí ṣe bó rẹ́ni fi jọ ọmọ baba aláìlójú títí relé àná rèé yáwó ìwọ náà káyì ń bẹ ọjàre gàǹbàrí ọmọ kàómù gan ni ẹbọra tí kanjú ko bí gbogbo ayé sá lọ wèrèpè èèyàn tí fapá dẹrù ràjò sàlámà kúkú ń bẹ́ńbẹ́ ajírungún ọmọ girama high college ṣé tọkọ ló ń dùn ọ́ àbí tìwé èyí tó bá jẹ́ ológun ni ọmọ ṣe èèyàn ò ní gbin rọ́bà kó so lẹ̀kẹ̀ ẹ wá jẹ́ á síbi ọ̀rọ̀ wà. ká sọ kókó oore tí wọ́n ń ṣe fún wa ká sọ díẹ̀ níbi táwàdà dùn dé ká dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ wọn kí wọ́n ó lè múra sí i bẹ́ẹ̀ bá rẹ́ni ìbínú rẹ̀ pọ̀ lápọ̀jù ẹ ṣènáwó sílè méje àbọ̀ tàbí bíi sílè márùn-ún ẹ mọ́lúwa rẹ̀ re bí wọ́n bá ti fẹ́ ṣeré ọmọ wáṣẹ́ kọ́ lọ rèé wòran kó lè gbàgbé ohun tó gbilẹ̀ ìbínú rẹ̀ kó tó dọ̀ràn bí bẹ́ẹ̀ sì kọ́ bí èèyàn lọ́ba tayò tí ò jẹ́ tọ́ba lòun ó pokùnso ẹ fọgbọ́n tọrú ẹnì bẹ́ẹ̀ wá síbi tí wọ́n ti ń ṣeré báńkà draw kọ́ wá lọ rèé wòran kó lè mọ̀ pa ìgbọràn ló fẹ́ fayé òun ṣòfò bẹ́ẹ̀ bá sì rẹ́ni tó pé ohun gíngìn ò tó ṣayé lọ́dọ̀ tòun ọba lólo ni kírú ẹni bẹ́ẹ̀ ọ wá wò ó lè mọ̀ pé wàǹwára ní gbẹrù lórí èèyàn bí gbogbo ohun tí mo bá ń wí ọ̀bá ètí ìtó mo fẹ́ kẹ́ ẹ wò yíká ibi tẹ́ ẹ bá mọ̀ táwàdà tún pilẹ̀ sí jàre ẹ wí fún mi mọ́ ọ ká lọ baba aláwàdà òkúkú kọ́ ti jẹ́ bèjì gbogbo ẹni tó wéré eléré tán tí wọ́n ń kan rí mọ́nú gbogbo ẹni tó wà láwàdà tán tí wọ́n ń lọ rèé kọ̀wé ká bóun tí wọ́n bá wí ló bá bá yín wí ṣe ni kẹ́ ẹ fọwọ́ wọ́nú kẹ́ ẹ pàwà tẹ́ ẹ bá ń hù náà tì kẹ́ ẹ jáwọ́ nù tó bá jọ mọ́ṣẹ́ ẹbí àwàdà wọn ọ̀kan tẹ̀sìn.

àbí ẹ wo ọjọ́ orí yín kí ẹ wo ọjọ́ orí ẹni tó kù yìí ẹ gbé àbúrò yín kú ẹ wá di tẹ́ḿbà má di ẹ̀sọ spanner mọ́wọ́ lẹ wá ń bọ̀ wá mutí. ni ọmọ sọ ọmọ wípọ́ ti ṣàgbà wa ní ìsìn nítorí ó ti débi táwa ẹ̀ tí ì dé rí àbí arègò mu. bẹ́ẹ̀ni ẹni bá ṣọkọ kú làgbà. ó dáa náà a ò pè yín ẹ máa lọ. ọmọ ṣe o ọmọ bí bàbá rẹ ṣe jẹ́ síwa ni mẹta jẹ ewé dunbẹ àbí ah. ọmọ sí o ikú foníkàsílẹ ọmọ ẹni rẹ lọ ọ̀rọ̀ jẹ ò dùn wájú bá mi. Lamidi má jẹ́ rántí ẹkún mi o má jẹ́ rántí ẹkún mi o. rántí bàbá rántí bàbá rántí. jẹ́ ò ẹsẹ̀ èèyàn bẹ́ẹ̀ jẹ́ ò ẹsẹ̀ èèyàn bẹ́ẹ̀. bí wọ́n á lẹ̀ jẹ́ kí wọ́n máa sunkún àgbàyà ni wọ́n á jẹ èrò wọ́n wá ṣe wékìnnà ọmọ inú wọn ni. ẹ jẹ́ kí wọ́n wọlé ẹ̀yin náà sá mọ̀ pé àwa la lẹ́bù tí a rì mọ́ta a dẹ̀ ní láti ṣe wékìn bàbá akáyé gbọ́ kí ọ̀run mọ̀. wékìn èmi ò ṣe wékìn o I can't lose two things together, you know. To lose my father and lose my money, not at all. Èmi á ṣe òkú bàbá mi o. Bàbá ẹ máa bọ̀ ẹ má sunkún mọ́. Ǹjẹ́ a sunkún sí ẹsẹ̀ o? Orí mi wú. Ẹ má sunkún mọ́ bàbá. Ẹ jẹ́ ká lọ gbé tíì wá fún yín. Tíì dáná kò burú rèé gbé wá rèé gbé wá. ẹ wá jókòó mọ̀ ń bọ̀. ọsẹ ọmọ dáadáa ọsẹ hmm. àrègòmù hmm. àkọrí pé bí òsì tọgbọ́n ti mọ dáhùn ó ti fẹ́ já àbọ̀mọ̀ ọ rí pọ́mọkùnrin rẹ̀ sọmọ gidi. yé sọmọ ni a máa sunkún. wọ́n dá lóhùn bàbá rẹ̀ ni ó máa sunkún lọ́nà ọ̀run lọ́hùn. àkúntì ku bàbá rẹ̀ gan-an lọ́nà ọ̀run rí rẹ̀ ọ̀dà bàbá ẹkú kalẹ̀ o bàbá o jàre ọmọ dáadáa tí ìrè o. ọ̀sẹ̀ hmm, ọ̀sẹ̀ <laughs> ọmọ olóko abàjá lọ́rùn. ọmọ ẹ o tí ìrìn ń gbóná báyìí àbá òde nǹkan. adigunmu wa o ètò ọmọ tí ń wọ kàn bí àtútù ní kó fáwọn kan ta hàn omi gbóná ní gbé fáwọn amọ̀ ní. yín fojú arúgbó wò wá ni ó lè mọ̀ rò pé àwọn náà mọ bí àmú o. ọ̀dà ajá dágbọn ara wa lóko. bíbó orin tèyí tá a máa kọ níbi tí wọ́n bá fẹ́. ṣé lálálálálálá. èrí rẹ pé. ọ̀ yájá gbèsè. yájá gbèsè. máa kọjá mi ọmọ lòókù gbé ọtí fún wa fún wa gbá tó bá gbé fẹ́ lómi ẹlòmíràn. àyà wá ọmọlọ́kù ọmọlọ́kù ti lọ wá ọ ọ̀gbóni tá à ń kọ ni. ẹ ṣe gan-an ẹ àìsàn náà kí lẹ wí. Ah, a lè ọmọlọ́kù tá ń fún un. ìkejì ìkejì ìlú máa ń kọ́ ọ ti yọ ọ ti yọ. three four. sẹ́ẹ̀rì ẹ̀yin tẹ́ ti ṣe tíṣà ọ̀nà oko rí ẹ̀ ṣòro mọ́ èwo ni ti one two three nínú orin ní ìṣe. a akọrin ọ̀n tó ń ṣe three four yà akọrin mo wí. omi gbígbóná láti mú láti bàtà tí débi tí débi bí àtúntò tẹ kó pamọ́ yẹn. bàbá mi ò mọ̀ pé ọmọ bí àmú ni. ọ ń ṣépè <laughs> ta lọmọ bí àmú bí èyí sáwa ọmọ páwa ni ó ṣì wékè <laughs> ọmọ ìṣe mọ sọ pé kò fi ṣèkà ọmọ pa àmọ́ mú ni. <laughs> o bí àyín rèé o. eré rẹ pé. kódà ó lé kọ́tà kan kódà ó pé ju ti alájọ Ṣómólú eré rẹ pé gan-an ni ọmọ pa ọmọ gidi ni wọ́n. ọmọ gidi ni wọ́n. bàbá rẹ lọ́jọ́. ìwọ náà rẹ ni serú rẹ fún wa náà ọ̀rẹ́ ni serú rẹ̀ fún wa náà ká máa lo nǹkan lóko. àwọn yìí kò àwọn doyíká. àwọn yìí á doyíká àwọn doyíká. láti gbé láti gbé láti gbé. fúnkẹ́ kílẹ̀ ń ṣe tí ẹ̀ ń pariwo. òkú jí o. bọ́sí ọlọ́tí lẹ̀ babasala bọ́sí ọlọ́tí lẹ̀ òkú ti jí òkú ti jí o rírú èyí rí o ẹ̀yin bàbá yìí kílẹ̀ ń wá. Ah, àrègòmù ni ọ̀dà lóhùn. Ah, ah, ìwọ mọ̀mọ́ sí ya, ìwọ mọ̀mọ́ sí yá. wo bàbá yìí má dojú tà àwọn ọmọ rẹ o má dojú tà àwọn ọmọ rẹ o sọ́ọ́rí o àwọn ọmọ rẹ ti náwó ju tó fẹ́ dálẹ̀ yìí lọ aláìlójútì ni ọ aláìlójútì ni ọ yẹ kó kú o wọ́n yẹ kó kú padà lọ́dà o. àní ń wá. àtàkùn ẹ òkú fẹ́ fẹ́ tẹ̀lé o. tàbí ní ìwọ ọmọ ṣẹ́ o. òní máa ṣòfin ìjẹkújẹ tẹjẹ káàkiri àdúgbò wa yìí. Ah, ẹ dákun. máa fẹ́ lù yín pa èyí lẹ máa kúrò pọ̀ mí lẹ́nu. ẹ òkú fẹ́ fẹ́ tẹ̀lé. Ah, ẹ ń gbàdúrà kí ikú tẹ̀ tẹ̀lé lọ. ọmọ rẹ wọn lè wé. ọmọ yẹn lọ́lẹ̀ wé ta. Ah, ẹ jọ tàbí ní ìwọ ọmọ ṣ